أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله عليكم يا الله Ọ̀rọ̀ àjẹ́ ìjẹ́ tán ọlọ́run bàbá ẹlẹ́wọ̀n Mùsùlùmí bá wà تفسير سورة النساء ونعني أسن بابا حياتي أتجو لنا أيا وان تنفع يجب وجدت عليك وفتاكي وعنبوة محمد àbí pátọ pé ẹjọ́ tí ànábi bá dá ọba ní orí bàbá mi dá nígbà tára mi lẹ láyé nígbà tó sì láyé wọn kọ olùdájọ́ bẹ́ẹ̀ ni o olùdájọ́ o àmọ́ sọ ikọ ànábi wa láti mọ sí yanjú owó gbọ́nà sí omi òtó gbàgbé láàrin wa. Àwọn ìpìlẹ̀ tí ìyapa ó máa ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan ẹ̀sìn kan tí gbọ́dọ̀ gba ìṣe mi lọ rẹ̀. Ẹnì kejì ní àpò ìṣe lọ rẹ̀. Èyí ti kan gbọ́dọ̀ bí náà ṣẹlẹ̀ àwọn ọlọ́wọ́n bá ti sàánú àwọn àtàgbé ọmọlẹ́yìn àdúgbò àmúṣúlẹ̀ nítorí pé ìyapa tàbá padà kí èsì ó lè fa ọ̀tẹ̀ ó lè fa náà sí ti ẹ ìyẹn ọ̀pẹ̀ mi àmọ́ tí èmi bí ó fà á tí èmi bí ó fa ìyapa ọlọ́mọ wa ní ojú ẹ̀kọ́ wa òun gbogbo tí ẹ bá ti ń fi nǹkan pa lórí ẹ̀ ẹtọ́jú ọlọ́dọ̀ àná Muhammad ìbànújà yálà ń bẹ láyé ni àbí kò sí láyé kò sí yàtọ̀ níbi ẹjọ́ káàdì bá dá nígbà tí ń bẹ láyé àgbà tí ò sí láyé náà káwá lu ẹjọ́ tó dá káwá náà lé fún gbọ́n mi tí omi òkú tó tẹ̀ láàrin wa ọlọ́run tó wá síbẹ̀ eléyìí ni ó fa ìrẹ́pọ̀ tó bá ta jẹ́ mùsùlùmí ọlọ́run bá fún àwọn ọ̀hán kẹrì oníyà ayé ọ̀lẹ́bí ní àná àti ọlọ́ha wọ́n àti ìrọ̀tò wà ó lè àmọ́ ìlú nìkan ẹ̀yìn ìtàn ìyá àtọ́n ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ ìlú ìlú ìlànà ọ̀rọ̀ ìṣúná. أعوذ بالله الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وقل الحق منكم فجاءنا أسعد بشيء فرد وإن كنتم تؤمنون بالله واليوم ọlọ́run ní yá ayé ọ̀nà yìí ní àmọ̀ ní. ẹ̀yin tí ẹgbẹ́ gbọ́lọ́run gbọ́ àwọn tó pè mí àwọn tó bá gbọ́lọ́run gbọ́ náà bá rí o nínú tá a máa ń fún ọ̀pìn ẹ̀gbọ́n náà bá gbọ́ kọ́dà máa ń sọ gbogbo à gbogbo àtàwọn tá a máa ń fún ọ̀pìn wa kékeré tá a máa ń fẹ́ láwọn àgbàlagbà tẹ́bá dé yá ìyá lẹ̀bí ní àmà náà bá ti ké báyìí mọ́sálásí wọn àwọn wa ní ìyá àwọn àpariwo orókè wọn ni ẹwọ ẹ̀kọ́ ẹwọ ẹ̀kọ́ táwọn àwọn ará jẹun tí wọ́n ní pẹ̀lú ọlọ́ tí ó pè wá ni bí wọ́n sì ní ọ̀pẹ omi níbi kíni yìí ní sọlá nínú lágbàdì bí ẹ bá péyàn péyàn dáhùn bí bá sọ mọ́mọ́ nílọ́nà náà wà ní náà ẹ̀wá rí àwọn àfáwa ní ẹ̀mí ìdíje náà <laughs> ẹ̀yìn èsì ní ààbò bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ abẹ́ ẹ̀sìn nínú yìí abẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn náà bẹ́ẹ̀ bá kìí ṣe gbogbo ẹtí ṣe ní ààbò ní bẹ nínú ẹni tí wọ́n pè ọlọ́ni wọ́n wà ní ẹgbọ́n tó fẹ́ sọ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ tó fẹ́ sọ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá rí pé ẹ̀yìn ẹ̀ lè ṣe owó ẹ̀ ó pè mí nù ọlọ́run náà pẹ̀yìn tẹ́ ṣe tán. مسرورا Ẹ̀tẹ̀lé ẹ̀rọ̀bẹ̀ ẹ̀tẹ̀ láti ìyọ ọlọ́run. Wọ́n ni wá àti ìrọ̀sùn ẹ̀sì ìṣẹ̀ láti ẹni tí mo rán sí ẹwọ́ ẹwà dúkalẹ̀. Bó ṣe sọ sí ẹ̀ ló sọ tàbí ẹ̀tẹ̀lé àṣẹ ìyọ ọlọ́run ẹ̀sì ìṣẹ̀lẹ̀ àṣẹ àṣàmẹ́rin ni mo máa dápàfẹ́ nínú àwọn ọkùnrin bá fánàbí ló sọ ní àyè àyíjẹ́ pé àlẹ́bí ní ẹni ọlọ́run fánàbí ní agbára ìgbésí ìpàfẹ́ kódà kò fẹ́ níbi iṣẹ́ tó ń rí ìtọ́fara jọ́nù kùránì olùkọ́ táwọn ní dúró sínú nínú máa ṣe báwọn bá ti rọ́nà nẹ́bì kan báwọn bá ti rí ìtọ́fara jọ́nù alùkùránì àwọn onítẹ̀lé yóò bá sì ní yóò bá fún yẹn ní kíní kan ń sọ gbogbo okùn ẹ̀ nílẹ̀ ni ní títí wá ní ànẹ́bì náà lẹ́kọ̀ọ́ láti pàṣẹ ìwé tí mo kéjọ wá nílẹ̀ wá ànẹ́bì náà máa pàṣẹ sí ẹ̀ lọ́tọ̀ ọlọ́run máa pàṣẹ sí ẹ̀ lọ́tọ̀ wọn lẹ́sìn nínú àdìsí aláfíà abdullahi ọmọ umar ọbí ọlọ́run tààrà àníhùmà wọn ló kọjá wájú ànẹ́bì ìjọ kan ànẹ́bì wa ní kó gbó ànẹ́bì wa pè wá wọn ní mẹlẹ àǹtí ẹwọ nígbà ànẹ́bì náà àmọ́ ní ìtẹ́rẹ̀ jẹ́ mú wá látara rẹ̀ pé ká ní wọ́ oníwájú Abdullah ó kọ rẹ̀ nígbà láti ẹlò àmọ́ kì í ṣe kọ rẹ̀ gan ló fẹ́ lò ìtumọ̀ tí ó kọ rẹ̀ mú wá ni kí lè ní náà ẹ̀rú ọlọ́ọ̀lù ní náà ìtẹ́rẹ̀ jẹ́ lò náà ó ní èmi lẹ́rú ọlọ́ọ̀lù kìí ṣe ọkọ̀ tí yẹ́là lẹ́nu ilé ìgbòkègbè mẹ́nu áńtà ó fẹ́ lo ìtumọ̀ orúkọ láti lè fi lẹ́ka láti lè gbára ká yẹ sọ̀rọ̀. níjọ́ náà ní tó dáa lórí bí abdullahi táwọn ẹni dákọ̀ tó dákọ̀ fún ahmed nínú ó tó abdullahi lè gbogbo wa náà náà ní ìdá abdullah ẹni anna abdullah àlejò ní nkúnta abdullahi fàdúrà zàwà. bọ́ọ̀sì yìí yóò tọrọ kálẹ̀ lọ́ọ́ lọ́ọ́ yóò tọrọ aṣọ rẹ̀ tí wọ́n lẹ̀ tàṣókè tàṣókè hábẹ̀lẹ̀ àmọ̀ àtẹnu tánàbí pa àtẹnu fàáfà eh, eh, ìyáwọ̀ àtẹnu ó sì fàáṣókè lọ́wọ́ kan náà nítorí wọn ní lórí ní àtẹnu yá ayé ọ̀lẹ́bí ní àmọ̀ náà أطيع الله ẹsẹ̀ láti ọlọ́run ẹsẹ̀ láti ànẹ́bì àti ànẹ́bì pa àdúlá ọdún pẹ̀lú ànẹ́bì wá fún gud tó fà sí wà ní ọ̀bọ̀ ti fà torí ká fẹ́ ni tó ní gud tó fà lókè díẹ̀ sí tó fà kọ́lá ọ̀ntì àwọn tó ń bẹ ọ̀kọ́lá kọ́ọ̀mù àwọn tó ń bẹ lẹ́yìn wọn ni àfilà ah, àyìnà ya Rasulullah mo ní wàá fàdí wà nábì àlejò ìlà àǹsọ́ kí sọ̀kọ̀lẹ̀ ìdájọ́ ojúgbó lóde àlejò ní farahàràjì àmọ́ kò sí ẹ̀kẹ́ màdáyìn náà àdáyìn ajẹ́kí bá tún lọ lọ àmọ́ lọ́mà ààrẹ àdúgbò tó gbé wá pé ìjáwọ́ tó ti àǹkọ́rù ìṣàpẹ̀lú àdìsí ìlú abẹ́ àdìsí wàlú mùsùlùmí. ó ní aṣọ tí mùsùlùmí bá wọ̀ nọ́mà ọkùnrin ní o ìdajì ojú gbogbo ilẹ̀ kó dé. àwọn bíi àdìsí àbílẹ̀ yóò ní falahara àmọ́ wọn ò ní tẹ̀sẹ̀ fún ọ tó bá tó wá sí àlẹ́bíẹ́ o falahara tó tó wá sí àlẹ́bíẹ́ o falahara tó wá sí àlẹ́bíẹ́ o títí tó fi dé àárín kókó tẹ̀ méjèèjì wọn máa á nínú ìtàbẹ́yìn nínú ìzá ìnà èyí tẹ́yìn tẹ́yìn bá wá wọ̀ lásán ní fòkùtò ní bí wọ́n á ti lè bọ́ sí àdẹ kókó tẹ̀tẹ́rẹ́ òun ló jẹ́ tẹ̀sán ọ̀ kọ́nà láti yẹ wọ̀ náà nígbà tí a ṣe bẹ̀rẹ̀ táwọn náà ń sára yóò fún ọ̀fà àwọn èèyàn àwọn àtàkùn tá à ń rí ẹgbẹ́ àwọn sẹ́yìn bá fọ́ ọ̀rọ̀ bí ìlànà àfáà yìí kú ṣe ìjọba bá ní àfáà tó ń sọ yóò mẹ́ta ló ń darí àfáà kan fún àwọn kan mẹ́ta ló ń darí èyí tó wà ní ìsọ̀rí fún mi àmọ́ kì í ṣe ẹni ẹni wọná ṣòkòtò ní wọná aláì ẹ látàrí ní ó ní ìlú ọgbọ́n ibi látàrí ní ọ̀rọ̀ ní jáde di mẹni ádága sí amúrì náà pàhùwà ní ìlànà ní ń lọ sọ́dọ̀ ó ní ọ̀nà àdúgbò ní ọ̀nà ọmọ astral ní ọ̀nà kàdá ìnà èyí tó bá ti bọ́ sálẹ̀ kòkòrò èyí tó bá ti bọ́ sálẹ̀ kòkòrò èyí tó bá ti bọ́ sálẹ̀ kó tó fẹ́ nínú ìṣòkòtò yìí kì mẹ́rin pẹ̀lú ìṣòkòtò yìí òní wọ̀ náà. ṣé torí kí tó kò tó wà jẹ́ náà lànà ìlú amúra kan tó wà ní máa dá àmúra rẹ̀ ṣòkòtò àgbẹ̀ ṣòkòtò àgbẹ̀ tó ti èyí ìgbọ́ tó yá ṣé àlẹ́ bí òkùnkùn ti ṣe mọ́ni ilé ìtàn abé mi náà inú ìtàn akọ́lọ́ ti dúró àwọn àtúnní wọn tó sọ̀rọ̀ yìí wọn là ká ìjọba wọn náà léwu wọn náà sáré là ká yìí ṣé ṣòkòtò ìwọ náà wà fẹ́ẹ́ ti lè lọ́kọ̀ọ́ àwọn afá aláburúkọ láyé yóò wà láyé àti ìrìn mọ́tí mọ́tí àwọn ènìyàn ẹni àwọn yẹn balẹ̀ bá ẹni fẹ́ ọlọ́pù kan jẹ́ ní pé ẹ̀yìn sẹ́yìn ṣe ẹ máa dára lọ́wọ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ àti ìyẹn ẹgbẹ́ ti káko ẹ̀ sì ti gbọ́ ẹ̀yìn wọ̀ ilẹ̀ èdè láàrin àwọn ẹlẹ́yà tó lọ ní pé àwọn tó ń lọ fẹ́ẹ̀sì káàpù mọ̀ fẹ́ẹ̀sì káàpù ẹ̀yìn sẹ́yìn gbọ́ wà ìyẹn ẹgbẹ́ oníṣẹ́ ń bọ́ wà sí ẹ̀lẹ́ ìwé ti káàbù tọ́wọ́n sọ lọ sọ wọ́n rájú wọ́n sọ̀rọ̀ àwọn ìtọ́wọ́ ìṣọ̀kan sọ. àwọn ilé ìwé ìyàwó ọ̀rẹ́ padà káàkiri wọn wà láìlà àwẹ̀ tó fẹ́ sọlá ọlọ́kọ̀ bá fi àti padà fún wọn wọ́n sọ̀rọ̀ kan nígbà tó fi ń sọ̀rọ̀ ní láti ẹ̀ ní àbúrò àti mẹ́rin òkòtò wọ́n sọ̀rọ̀ kan bí wọ́n bá wà láì ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ ni ààrẹ kan pé sí àlẹ́yìn ààrùn kan rẹ̀ ẹ̀rí kéré àmọ́ àwọn ilẹ̀ ń tà àmọ́ àwọn ilẹ̀ ń tà bẹ́ẹ̀ ló ti kàtírà ṣí à àwọn tí àwọn mọ̀sùtẹ́sì ẹ̀ mọ̀ fi sàlàyé ó lè fi kóòtù àwọn mọ̀sùtẹ́sì mọ̀sùtẹ́sì yóò jẹ́ fún yìí ní ìtàkùnkù ní ìsì ìgbèrè tí wọ́n lọ ní ọlá táwọn èèyàn pẹ́lá wọn lẹ́ni o ẹ̀sìn mẹ́mọ̀ láwọn afá fún náà láláṣẹ jù pé ẹ̀ mọ̀júkẹ́ máa káàkó wà báyìí lọ ní à ilé tí wọ́n pẹ́ tọ́wọ́ sílẹ̀ ní ló ti gbèrè tí ń lọ àwọn tí wọ́n ń bì sọ́ọ̀bù ẹ̀nu àwọn ni wọ́n ń bì sọ́ọ̀bù ẹ̀nu òsì gbèrè tí ń lọ ṣùkò tí ló kọjá abẹ́lé tó dájọ́ ẹ̀rín rí àwọn èèyàn tàbí ìyẹ̀ bọ̀fẹ́ fẹ́ kó dákẹ́ káàkiri ẹ̀ dákẹ́ fún à yóò ti lọ gbá ìlọ so àdìsí gẹ́gẹ́ lẹ́wẹ́ kọ̀ndẹ́mọ̀ kò kò sí tí ń jẹ́ àdìsí lẹ́wẹ́ lè bẹ̀rẹ̀ yẹn tẹ̀kánà kan ti bá bẹ́bẹ̀ nínú àwọn mùsùlùmí láyé lónìí àwọn náà ṣe ni àárín kò àníyù òsì tó kàn pẹ̀lú àdìsí àwọn tẹ̀kánà ti bá bẹ́bẹ̀ so ó lọ kó rẹ̀ nínú ìfún wa lẹ́sìn yìí àdìsí lẹ́wẹ́ papò nítorí pé àlàyé àdìsí àlàyé ẹ̀sìn káàkù ibi tẹ́ ti dáadáa oníkẹ́lẹ́ yìí ibi àdìsí ni kí lá máa ṣe ń bẹ́ẹ̀ kí lọ́ máa ṣe àbẹ́bí náà ṣe ń bẹ́ẹ̀ òun wá ní iṣẹ́ ń kọ́ wa ọlọ́run ojú ọlọ́run bá kọ pé aláàtò bá ṣèlò fún náà ẹ̀hẹ́ wà á ń tún àti fún náà ẹ má ẹ má tún máa báwọn ìyàwó ẹ má di máwọn ìyàwó ẹ̀rí mọ́ nígbà tí ẹ ń ṣe ẹ ń ṣe káàkùn ó ti gbé lọ kẹ́lẹ́ jù mọ́ lọ́sàn-án àwùjọ ó ti gbé lọ kẹ́lẹ́ jù mọ́ ní alẹ́ ẹ̀ sí àyí ó ti àwọn ọ̀pọ̀ pé ọlọ́pàá ọ̀pọ̀ pé alẹ́ lè mọ̀ ṣe é ṣe káàkùn ni ìpínlẹ̀ sọ pé ẹlẹ́kùnrin bá ara ṣe ní mọ́ nígbàtà ṣe bíta ààbò lọ́wọ́ pé wọ́n ti tẹ́lẹ̀ sọ pé wọ́n lè máa súnmọ́ wọ́n lè máa ṣe é pẹ̀lú àwọn ìyàwó wọn ní alẹ́ ààwẹ̀ ọlọ́ fi lẹ́jọ́ lẹ́yìn tó bá wọ́n lé bá ti wá ń fún wájú rẹ báyìí náà káà náà pé wọn lọ sáwọ wọn lọ sáwọ wọn lọ lọ lọ́wọ́ wọn ti dìkún wájú rẹ kò fẹ́ tó wájú rẹ tó ṣé léyìí tó bá ti gbé àlùkò yàrá gbogbo àwọn bá tí òun ọlọ́run kò yé kò wọn torí ẹwà náà wọn ti ń sọ àwọn èèyàn tó kọ́ ẹlòmíín wà pé irú ní wò ẹlòmíín wà pé àwọn aláàbí náà wà yẹn pòfẹ́sọ̀ náà làwọn ẹgbẹ́ sí ní ọ̀gá tó ń tako ń tako wọ́n fún wọn jẹ́ kejì náà wọ́n fún wọn jẹ́ kẹta náà ẹ̀yin ni wọ́n ẹ̀yin lẹ́ẹ̀mọ́ àwọn èèyàn rẹ̀ kọ́rọ̀ bẹ́bá pé ń kọ́rọ̀ tí ò gbọ́ ẹmọ wà wọn báwọn bá wá bí pé tí ó gbé káàrí mímá ẹ wá sàlàyé fún ọ pé áùsàn kan báyìí lọ́dọ́ báyìí mo mo fi wá hàn ọ̀rọ̀ tá a sọ rèé rẹ̀ ayé lára fọ̀rọ̀ kìkì rèé omi tó ń gbé tó sọ báyìí ah, ta èlò máa gbèsè sí ọ. ìfẹ́ sábà ní síra wa tó bá ti kífẹ́ tọ́lọ́ tàná nílẹ̀ mọ́ ìfẹ́ òun o. òun ni ọlọ́run wá sọ pé tó bá dijú àlèkè yá máa bí gbogbo àwọn tó ń bá wọn sọ̀ rẹ láyé yà ni wọ́n padà di ọ̀tá padà bá dijú àlèkè yá máa ó ní lálẹ́ mọ́tà fún náà. àfàwọn pẹ́ tí wọ́n ń bára wọn sọ̀ rẹ nítorí يوم الدين ṣàṣepọ̀ láyé lónìí, gbogbo àtàjọ́ gbogbo àtàjọ́ ń ṣàṣepọ̀, ẹ̀ ṣàṣepọ̀ rẹ̀, ẹ̀ ṣàṣepọ̀ ọmọ ẹlé, ẹ̀ ṣàṣepọ̀ ọbí iṣẹ́. Ẹ ṣà kúròtì lọ́nà méjì lẹ́jọ́ sí ọ̀rẹ́ Tó bá di bí àlè kìí àmọ́ ẹ̀yin lè padà di ọ̀tá ara yín. Kí ni ọ̀sìn rí nǹkan báyìí ọ̀sìn ọ̀sìn ṣàlàyé fún mi.

ẹ gbìnà ojú ara yìí kálukú náà gbẹ̀tọ́ kálukú wọ rẹ̀ ni. ibi tá a ti lọ ọlọ́run ọba ó pa ọ́ láṣẹ oníkàtẹ̀ láti òun káṣẹ kí nìyí káṣẹ láti anẹ́bà Muhammad ẹ̀yà tó máa wò wá ní wà úrì amúrì yìí fún un. ọlọ́run ni ẹ̀sìn tẹ̀lé àwọn ẹni gbogbo táwọn ilé ìtàlẹ̀ àtàwọn tó bá gbé aláṣẹ fún yín ẹ̀sẹ̀ láṣẹ wọn náà àmọ́ kò ní wá àti nítorí tí wọ́n lálà àwọn tó bá jẹ́ aláṣẹ ó bẹ̀rẹ̀ láti rí àwọn olórí wa amọ̀tẹ̀lẹ́ tí wọ́n náà wọ̀ àwọn àfáà ni wọ́n láwọn àfáà náà kó sí bẹ́ẹ̀ ẹ̀rọ ń bẹ̀rẹ̀ wọn àfáà látàkẹ́ ń gbọ́rọ̀ wọn àwọn ní àfẹ́kẹ́ bá yóò dá àbí yóò dá àwọn afọ́ olódà tí a lè torí gbọ́dọ̀ yìí ó lè lè ní òní béèrè ọ̀wọ́ tí àfáà pé àfáà sanwó àti ní ti tẹ̀lé àfáà bẹ́ẹ̀ ọlọ́run ní kò sí tó burú lẹ̀ ẹ̀kẹ́ láwọn náà àmọ́ wá ní àmọ́ o fà ní àmọ́ nígbà tí ìfàǹfà tí wọ́n wá ṣẹlẹ̀ láàrin bóyá àfà yìí òun sọ àbáfà sọ ọ̀tọ̀ sọ ìwé lọ bẹ́ẹ̀ ń fà mọ́ra lọ́wọ́ bẹ́ẹ̀. àbí ń tí ọlọ́ọ̀lẹ́ mọ́ra lọ́wọ́ ọ̀nà mùsùlùmí tó bí ìjọba ilé ṣe ìjọba ìjọba ilé ní mọ̀lọ́tún lọ́tọ̀ ọlọ́ọ̀lẹ́ máa ṣe bẹ́ẹ̀ láàrin ara òun bẹ̀dá wa kí ni alẹ́ Muhammad sọ lórí mákàtà ń fa yìí ó wà lórí fẹ́ wa ibi táwọn ẹgbẹ́ wa fún yẹn níjọ́ tẹ bá ti wá níjọ́ tí ẹ bá ti wá rí bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ́gbẹ́ mi ní òdodo ẹ sọ kí làwọn alùpùpù náà ń ṣe àkéèkú làwọn àfáàfù náà ń ṣe wáá ti gbìnà eléyìí ànábì èso yìí ànábì èso ló fẹ́ èso yìí nígbà wọn wá tó yẹ kó dáa tó dáa ẹnu ẹ̀ yọ kó dáa ẹ gbogbo nǹkan ní ìdálẹ́dá alùsùnà gbogbo nǹkan lọ́mọ kọ̀ bẹ́ẹ̀ mù ẹgbẹ̀rún ọlọ́run gbogbo nǹkan lọ́mọ kọ̀ bẹ́ẹ̀ mù ìdáhùn náà ṣàwọ̀ sọ káàfi kọ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ́tọ̀ wọ̀ a sì ń jiyàn à ń jẹ sàrámà rẹ̀ gbé a ti kọ̀ bẹ́ẹ̀ mù lóyún a ti ń fẹ́yàwó a kọ̀ bẹ́ẹ̀ mù rẹ̀ à ń kọ́lé tó dá a kọ̀ bẹ́ẹ̀ mù rẹ̀ à ń amúrò tó dá a kọ̀ bẹ́ẹ̀ mù rẹ̀ àwọn ọ̀nà gbogbo nǹkan lọ́mọ kọ̀ bẹ́ẹ̀ mù ẹ má ìgbà fáwọn èèyàn náà èyí sábà kọ̀ bẹ́ẹ̀ mù yẹn sọ pé wọ́n lé lè bẹ́ẹ̀ fáwọn bá bèèrè lọ́wọ́ wọn nígbà tó kánà bí òsè ìgbà lọ́dọ̀ mi ńlá ká ìlú tó bẹ́ẹ̀ bó bá ti máa ẹ̀sìn kánà bí òsè ẹ̀sìn tí ẹ̀nà bí òsè tọ́lọ̀wọ̀ fi hàn wọ́n tó lọ́wọ́ fi nǹkan yẹn náà nìyẹn nǹkan yóò fi ara síláàmù ní ṣe ṣe. ìtàwọn arán tó máa ń jẹ́ fanfa tó máa ń jẹ́ pé eléyìí da eléyìí da tá a bá ń tẹ́lẹ̀ wà láti ní jíjà láàrin wa báwọn sáré àwọn sáré àmẹ́bà Muhammad kí ni òjò wọn síjà láàrin tiwọn kí wọn ò fi ń fa tó ọ̀tọ̀ọ̀tọ̀ pé ní àwọn ọjọ́ abákìrì àwọn ọjọ́ ọmọọrù rè àwọn ọmọlẹ́yìn àbúrò rà nìyẹn kí ló dé ìpínlẹ̀ àárín fún wọn. ó fi wájú àwọn bá débi pé àwọn ọmọ ilé kí nǹkan àwọn oṣù náà láàrin ara wọn ni àtàfà níta ti wá sọ nù àwọn àtà àwọn ọmọ tí wọn kiri léyìí àwọn sábẹ́ ìlẹ̀ gbogbo tí wọn fi ṣe wọn bá kú ìyá àtàwọn àti àlejò ẹ̀sìn bọ̀rọ̀ sí ìtọ́ ọ̀sùn yìí wọn náà kọ́nà bá pọ̀ lẹ́ǹtì yẹn tó ẹ̀kọ́ kò fẹ́ gbọ́ bá tó rán ìgbẹ́ni tí àwọn àbá nípa ìyapa rẹ̀ ó lè gbà lórí ọ̀rí. ó ti ṣe ìṣẹ́bá lẹ́nu òṣù wọn wá sọ fún kò gbọ́ tí nǹkan yẹn ògbé tó kúkúrú tí ògbé tó ṣíríkù tó bá nípa àwọn ìyapa rẹ̀ ó lè gbà nínú ànábì rú gbogbo ẹ̀lẹ́ wọ́n yóò bá. àbí kí kílé lẹ́dọ̀ tí nígbà tó ní wọ́n sílá àti wọ́n padà tó ń tẹ̀lẹ̀ àdìmọ̀sára ọ̀pọ̀lọpọ̀ fẹ́lẹ́ kánàbí ètò kánàbí wọn ojú ìgbè ìkórè wọn láwọn àwọn ará mọ́ká bọ́lọ̀ ti kọ́ bọ́lọ̀ bí àlejò àìbọ̀ yóò ti kọ́ káàbà ìfẹ́ tí òfin ìyá ti wọ̀ kálukú tí ìyá ti wọ̀ ẹnu ọ̀nà rẹ̀ kéré ẹnu rẹ̀ súnmọ́ lẹ́lẹ́ ẹ wọ bẹ̀ ẹ ń jáde àwọn akọ́lọ́kọ́lọ́ àwọn kòrè tí wọ́n ti ẹ máa ń wọ bẹ̀ ẹ máa jáde báyìí náà àwa la ní ọkọ̀ òsì níbi ọ̀hún á mọ́ tó pẹ̀lú ọ̀nà rẹ̀ dá ẹni tí ó lọ wọ́n gbọ́ kan lè máa wá lára káàkiri agbára lọ́wọ́ àwọn ìyá wa aisha ti wá bá nígbà Muhammad tí káàbà yìí lẹ́nu ọ̀nà káàbà yìí kó ṣe àlà àṣàkó Ibrahim tó bó ṣe wà lágbà nígbà Ibrahim ìlànà mi sọ ah! bí ẹ bá ṣe pé àwọn ìjọ rẹ dípò díẹ̀ díẹ̀ ti jẹ lára wọn ni làdáwùtò ìbá wú ilé ìtọ́ tí wọ́n á ṣe é bójú àláìsọ àbájáde ìwé ni pé káwọn ti rí mi mú ànábì. sọ́kànà kan bẹ àwọn kan wọ́n fẹ́ jìkú mi kí ànábì mi náà ṣe ìṣíjú mi ṣe yóò sáré kan náà síbẹ̀ ẹ̀wọ̀. ẹ̀yẹ́ sọ̀kànà bí ọmọ òun kí ni dé yìí. ó kọ́ mi wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn náà mo fẹ́ fẹ́ ni mo fẹ́ fẹ́ mi rẹ̀ ṣe pọ̀sí ní ilé ọlọ́ wọn ẹgbẹ́ sẹ́nu rẹ̀ símọ́ ìtàn àmẹ́bí pàtìkì mọ́sílá àgbọ̀padà tí ó dáwọ̀ ní pàtìkì rẹ̀ tó fi wá bá a ṣe pọ̀ ńláńlá ọlọ́run tó mọ bí títí ò bá ti rí láwùjọ ilé yìí àti bẹ́ẹ̀ mọ́sílá àgbọ̀padà àmẹ́bí lò àwọn sábẹ́ ìlú àyàrá wọn àwọn abúlé àwọn ọmọ sọ̀rọ̀ ọ̀sán bí àbúrò ọmọ Umar òun ni àmírù hajj òun ló ṣe ìmọ̀mọ̀ mo kí fún àbúrò ọmọ Umar òun pé ìyẹn lè ṣe kọ́sùrù mo kí fún àbúrò ọmọ sódì olókèrè yìí ìyẹn lè ṣe kọ́sùrù ọ̀sìn ọ̀rọ̀ tó ní wà lọ sí hajj ẹ̀ tó gbé àgbẹ̀rù oníṣàlídìí rún yóò sì máa kírun ọ̀rọ̀ yẹn lẹ́yìn rẹ̀ kò wá pé lóyún tó ní sáàdì tó ní ẹ̀jẹ̀ ti yàtọ̀ kí n dá àwọn ìrèké gbogbo àwọn ọmọ tó ń tó jẹ wọn làwọn ọmọ tó ń wọ àfáwà mọ̀sùlùmí wọn wá ń wo tí wọn wo tẹ́kọ̀ ìdánwò ó sì gbé ó sì kí náírà bí ọmọ ó sì kí mẹ́rin àwọn apèjà tó lóko ní ó dàgbọ́n lẹ́yìn kò dàrú ó ní àlùfíláàmù ṣàbùrù ní ìbáṣe tí mo ṣe yìí níbi àwọn nǹkan báyìí alẹ́ àwọn mẹ́rin bí tí mo ṣe yìí òun gbọ́ngbọ́n ní èmi dàbúlẹ̀ tí má fi lè japa ẹni tó gbé àmì ìrìn bẹ̀rẹ̀ ní dàbúlẹ̀. tí àwọn sábẹ́ ìwé òṣè ilé àwọn ọmọ ìlú rò àìrí ìwé ilẹ̀ òṣè adélèbí. ó ti di khalifa mùsùlùmí mùrìwán ó pe bíbí àti gbogbo ayé rí bíbí àti ó pe ẹni tí méjì ìlú ànábì sallallahu alaihi wasallam kèé gbé kèé gbé nígbà rí lọ́jọ́ ẹ̀jì. yóò sì ṣe kókúgbà lẹ́yìn jùmọ̀ lẹ́yìn sọ̀rọ̀tò ẹ̀jì. ó bá gbé nígbà rí wọlé wọ́n yóò rán nígbà tó gùn wọ́n ní àbúlé wa àbúṣà ẹ̀jì kó dèrè wọ́n á lọ bá díẹ̀ sí náà àmọ́ká ńlá ànábì òfin bẹ̀rẹ̀ tó yé o ó ní nílẹ̀ gàrí à ó kàn tó pa fẹ́rẹ̀ ní kò gbọ́ àtàkó sáré ẹni ó ní kọ́lé kàlápà sunna kọ́lé kàlápà sunna àmírù mi ó lẹ́ ti yapa sunna ànábì ẹ̀ wọn ò sì péjọpọ̀ pé àwọn òyìn ní àmẹ́rí bẹ́ẹ̀ ti gba ìlú tó ń kú. àwọn sọ́kẹ́ ń tẹ́lẹ́ pé àwọn sábẹ́ lè ń ní ìyapa lára wọn but wọ́n máa ń bí ẹgbẹ́ àti mẹ́lẹ́jì ara wọn àwọn ará ní mẹ́lẹ́jì lónìí àwọn bírèkì àti tọ́mọ́nìkẹ́ máa sọ àwọn alùsùnmẹ́ sàlàfíà ti ń bẹ ní ìlọrin lásán pé ìlú sàlàfíà ní ìlú sàlàfíà ní àkàmẹ́jọ Ìkọ̀kọ́ ni wọ́n máa sọ pé kọ́lá ti fi aló dá. Àwọn ilé ìgbà kò sẹ́ńtẹ́gbà lọ́kàn ara wa. Ìkọ̀ lọ́pọ̀ ọ̀gbẹ̀kan ní wa, à ń gbà pé àwọn ilé ìgbà. Kọ́lá ti ìrìn nígbà lè jáde. Kọ́lá wa bá bá lẹ́kọ̀ọ́ láti kíra wa. Kọ́lá àwọn kan bẹ àmọ́ kíra wa ń ta. Àwọn kan bẹ. Ṣé ìbá lẹ́kọ̀ọ́ sí láti sìn àti kòtò tó wọ́n ti rán sí kòtò? Ó di nǹkan kékeré

ẹ̀dá ṣe ráyé mọ́ àwọn break art bí ìgbésì tó báyìí ẹ̀sìn ń fọ́ sí ni àwọn tó kọ́ ara ẹ̀sìn àwọn ẹ̀sìn padà tó fọ́ sí méjì àwọn ẹ̀sìn fọ́ sí méjì so àwọn èèyàn wá lè fi sínú àmọ́ àwọn tí wọ́n ń ṣe tẹ́tẹ́lẹ̀ náà pé wọ́n mọ́lé ju ara wọn ṣe àwọn náà jáde pápátá àdéhùn kan bẹsẹ̀ ìgbìyànjú ńláńlá lọ́mọ rẹ̀ ṣe tí wọ́n ti wá kálkọ̀ ìgbà tó mọ̀ ìyá tó bẹ̀rẹ̀ sí ní ṣe sínú náà mo wá lọ sílé wọn ojú táwọn obìnrin tó dáa ó wá sọ pé ìfúnná wà wá máa wò wọ́n bá wọn jà gan lé ní èsì lọ́ba. ó padà pa yá ó padà dàgbà ó parí fásitì. pẹ̀lú gbìyànjú mo bá wọ́n bá wọ́n bá wọ́n wá sí halkọ́. àwọn asáláwà sí afárá náà tẹ́lẹ̀ náà fáwọn náà kíra wa. bí àwọn ti ń wá nìyẹn bọ́ọ̀lù òbí àdúgbò gbà yìí bàbá máa ń wá. a máa ń wá a máa ń wá a máa ń wá ìgbàgbọ́ wàhálà yìí bẹ́ẹ̀ lẹ́dàá ilé àbúrò bàbá máa àárẹ̀ àbá yìí máa wọ́n bí ọmọ tó sílẹ̀ sí wọ́n bàbá rẹ̀ pé ó ti dàmú àwọn lójú wọ́n lè pé àwọn òmìnir táwọn tó mẹ́rin òbí ṣé tó súnà ìbára ní kéèké ní ibi àbí tó dìbò àbí ti sàrò mú ó ní ìjọba máa rí fún un kó wá sọ ọmọ ìrètí sọ fún un àbádọ́rẹ̀ mi ìdáyẹn ẹ̀rù àgbákò ìdí ìsáwá nínú iṣẹ́ àti lọ àwọn sọ̀hábà ọmọ ń gbà fúnra wọn kì ti bẹ́ẹ̀ náà tó pé tó ní ìwà òkè yìí ti lọ ẹni bẹ́ẹ̀ jùlọ fúnra wọn àmọ́ kò jẹ́ yìí onígbà ni wọ́n jẹ́ ìgbà lọ́gán kò ni wọ́n jẹ́ ní tí àwọn nǹkan ìwà ti wọnú àfídà ilé tí wà ti wọnú àfídà tí wà ti wọnú àfídà wọn wọra wọn lójú náà ni padà hàn sí ọ bá a ti gbọ́ lérè èyí táwọn gbọ́ lérè wọ́n ti gbọ́ àwọn ìrora wọn rán owó sáàfin èyí tàbá wa mọ́ fún ara wa bàtà náà ń tẹ̀síwájú bí lápadà rí pé méjì lọ ló ráìtì àìsí fún wọn padà tàbá ti fẹ́ẹ́ ìjà kọ́ tí wọ́n ti fẹ́ẹ́ ìjà àti padà wà ní ọ̀la fún àwọn dìfẹ́ǹdì ẹ̀ lọ́ni àbúrú nù nítorí wọn burú ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọn sọ àwọn ọmọ wọn sọ àwọn ẹlọ́wọ́ lẹ́sẹ̀ ni mo fẹ́ fún wọn kí wọ́n ṣàfẹ́ sílé àwọn ẹ̀kọ́ lẹ́yìn nínú ẹ̀mí tí wọ́n ní kẹta àbúrò ẹ̀gbọ́n ní ìgbìmọ̀ sọ ọ̀tí ènìyàn mistake ní orílẹ̀ láyé yìí wọ́n ti wá sọ mistake wọ́n ti wá mistake yìí ǹjẹ́ ni yẹn padà correct mistake yẹn padà a ti sọ̀rọ̀ yẹn lẹ́nu náà wọ̀ yìí kẹ́lẹ́ yìí tá a ti mistake bá a ti kú òní àwọn yẹn pàṣẹ àtàkùn kí ẹ̀sìn kọ́lá tẹ̀ dá síra yín mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ṣàkóso rẹ̀ tó ń ṣàkóso rẹ̀ ẹgbẹ́ ìsìn ń bẹ lọ. àwọn aṣíwájú tó máa ń pè mọ́ á ìrìn báyìí tẹ́tẹ́ lẹ̀ ní o mo rí bẹ́ẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ múra wọ́n tún ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lákòláwọ̀ ẹlòmíì ìmọ̀ bí ẹ ti ń kọ̀rẹ́ sí i mo rí rọ́ọ̀dù kan tẹ́lẹ̀ kan ti fọ́kọ̀ èèyàn méjì lórí mọ́kàlà kan náà wọ́n ti pọ́n ṣe ní ọ̀sán aláwọ̀ àlùdọ̀hùn lọ tọ́nà bá àtàlẹ́ bọ́lá fún wa wọ́n tún ara àtàlọ́dù fún wa. bẹ́ẹ̀ ni ó ṣe ṣe mọ́ ágbẹ́mọ́ èjì bẹ́ẹ̀ bí èèyàn ẹni àkọ́kọ́ kúrò lórí ìgbà mẹ́lẹ́ rẹ̀ kí pọ̀ bàbá ẹgbẹ́ àwọn ilé-iṣẹ́ ti dán dáni bí èmi ojú mẹ́rin ṣe o tí bàbá wọn ṣe rọ́ọ̀dù tó yìí ní bọ̀ láti bá pé ń bá gbogbo ìdíkò mo fi sílẹ̀ ń kọ̀rí kàrà mi mo ti jọ́ pẹ̀lú kẹ́mọ́ àwọn ó ṣe rọ́ọ̀dù yẹn one two three four five sísì àwọn ọmọ ẹgbẹ́ bẹni ó lóun ṣe lọ ni ó lóun ṣe lọ wọn á gbọ́ màmá wọn àkọ́kọ́ ìdájọ́ gbọ́dọ̀ ìgbà gbọ́ mọ́ nígbà àbújá ni èyí bú ní búkọ ní orí kọ́ńtẹ́sán bẹ́ẹ̀ ẹni wá ẹni yìí kọ́nà bẹ́ẹ̀ ní bá ara ẹ̀sìn kúrọ́ọ̀pù ní gbọ́ wọn sì ní gbà tọ́wárí lóyè síbẹ̀ bá gbọ́ lákọ̀ọ́kọ́ ìyè tuntun bọ́ wọn kábàtì sáwọn làwọn ará ẹ̀sìn yóò pè é nìyẹn ní tó máa rí pé ẹnìyàn ẹ̀sì tó fi mọ́tọ́ gbà èyí ló ṣe ní gbogbo ọba àti ìwé ní sọfọ́tà lọ́gbà pé ẹ̀sìtì ní fẹ́rẹ̀ kọ́lé ti yàn pé ẹ̀ ní last memory níbi kọ́lé ti yàn náà àpọ̀jù tó bù ẹ̀ ní last memory ẹ̀ ní last memory lọ́mọ tó ní èèyàn lọ́mọ ọmọ tó ní èèyàn ẹni ọ̀wọ́ tó bá kọ̀lẹ́ sí wọn pẹ̀lú ọ̀nà tó bá ẹgbẹ́ tó gbà nígbà bá dín òkú ọmọ nígbà àbúrò rẹ̀ ẹni tó ṣe ìwá àwọn àbúrò tó wà lẹ́nu ló dùn ọ̀wọ́ nílá ká ìkẹ́kẹ́ ìlú ìṣẹ́ gbẹ́jì ọ lọ ẹni tó wọ́n báyìí wá ọtí wá ti bá wọn ẹsẹ̀ kẹ́ ìṣẹ́ àkọsí pápá mẹ́ta yẹn fún gbọ́kú ìṣúgbọ́ ẹjẹ́ ńlẹ́gbà fífa à ń bẹ̀sẹ̀ ọlọ́run bá rú ọ̀la ìlàdí ìtàlàfíà yà ń tètè nígbà táwọn wa ṣe la ti sábà bí táwọn ti táwọn ti dá lọ́wọ́ wa wàhálà bí àìsí ọmọ gbogbo náà wá sí àṣẹ ìdààmú ní o. kí ló kó báwọn èèyàn ní ìgbà tí wọ́n wà sí ẹ̀yìn gbogbo náà ti kó báwọn èèyàn pé àwọn èèyàn ti sọ ọmọ òkú nínú ọmọ ẹ jẹ ìyá wọn. nítorí lóye ọlọ́run yẹn tẹ̀ láti ọlọ́run káṣí lẹ́sìn àgbẹ̀bí àwọn tí wọ́n á gbé aláṣẹ wa ẹsẹ̀lẹ̀ tí wọn náà àmọ́jọ́ tí ìfàǹfà bá tẹlẹ̀ láàrin ní ẹ̀yìn méjì ìyí àlámọ̀lẹ́ ẹ̀sìn fáwọn gbúgbú ilẹ̀ sí. Thank you wọ́n kọ́ ṣe àbùjá àbúrò ilé wọ́n kọ́ fáwọn náà nígbà tí wọ́n rẹ̀ sí ṣé ni wa ṣe súnà wọ́n bá rí abọ́ bíi kìámù lẹ́yìn ìyàwó rẹ̀ ní kìámù lẹ́yìn ọkọ̀ àdékọ́ ọmọ pàṣẹ́dé àwọn ìjọba pàṣẹ àwọn ìjọba àti àwọn àwọn kàdíra yìí mọ̀lẹ́bọ̀ ọ̀tún máa ń yàn wọ́n ẹ̀yà tó lè bá àmọ́ wa láà ẹ̀yìn ká máa àwọn amú ọjọ́ kan lẹ́ẹ̀kan lóṣù bẹ́ẹ̀ friday mọ́júmọ́ sátọ̀dé bá rántí dáadáa wákàtí sáwọ́sì àwọn apáàdé ní mọ́sáàsì ní pátákó àwọn apáàdé òun máa gbàdé wọn kọ sí lẹ́tọ̀ fún wa asùn tó bá dàgbò mẹ́wàá asùn tó bá dàgbò méjìlá tó ju wa ni a sì fi àmọ̀ lórí ìjà níyàn eh, kí ni àwọn ti fún wa nǹkan alẹ́ pọ̀ ní ẹ̀mí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ̀fẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ mọ̀ tako àbí bí àtàwọn àtakò yóò dábẹ́ àwọn yókù wa o bá náà ti yọ sí ẹ̀yìn ẹ̀yìn náà ti bíjà dá bíjà wọn làwọn ti ẹ̀yìn náà mọ̀ ní ẹ̀fíà lóru ẹ̀fíà bí àwọn lóru ga ẹ̀yìn ètò ìṣèlú rẹ̀ ni wọ́n á fi kọ́ọ̀pù ní wọ́n ní kaba ti di àná kánà ẹ̀jẹ̀ kánà bí ọlọ́run bí èso àyà náà nǹkan ṣe ẹ mọ̀ sàlàyé fún wa ẹ̀ àbá wípé ànẹ́bí náà ìgbà tó ti báwọn ó fi àwọn sábẹ́ náà jẹ́ ó fi tún ní ọba yìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ wàlá wọ́n ti pọ̀pẹ̀ wọ́n ti gbà lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ti pọ̀pẹ̀ ògùn náà kí ni wọ́n kí ṣe wá ní màtí lọ́nà. àwọn afárá máa ń da kọ́lẹ́sàn kẹ́dá lu ẹ̀kọ́ pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan làánà ti lọ bá wọn lórí kò sí tó wọ́n yìí mọ̀ jápa wa ó ṣe é ṣe kẹ́kọ̀ọ́ ní láìsì bẹ̀rẹ̀ ní ọmọdé pé àkàdà àìpé àwọn ní láìsì àkàdà sọ́dọ̀ wọn sábàtì àjàǹjà ọkọ tó bá ti jàǹjà kẹ́kẹ́ ló ṣàlàyé àmọ́ fà á lọ ni sábàtì wá sọ adébì kan wọ́n ti mọ̀ fà wọ́n ti mọ̀ wọ́n mọ̀ lókìtì yẹn ni sábà padà wà lódodo lébẹ̀lẹ̀ àtúntò mi àtúntò mi kò sí ẹ̀rí mẹ́lẹ́ fún yín mọ́ ló ti di ẹ̀ lọ́kàn ẹ̀ wọ́n sọ ìjàmbá ni mo ń fọ́jọ́ ìtẹ́lẹ̀ àwọn èèyàn náà bá tún sọ ẹnì kan kú ni pé àwọn èèyàn ẹ̀ wọ́n ń sábẹ́ fún lágbájá ní òwúgbó ẹnì ní àwọn èèyàn ní kókó mẹ́jọ alùsùnmẹ̀ kọ́kà tó sọ̀rọ̀ pé alùsùnmẹ̀ tẹ̀ sí alùsùnmẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni sọ̀rọ̀ ìkálẹ̀ bó tìmẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni tó bá jẹ́ ní tìmẹ̀ hàn sójú ara ti ní ni o ni o níbi àti ọmọ ìdùnnú tí wọ́n lè fi mọ dára tá à ń ṣe fún un àbẹ́ ìmọ̀ tí wọ́n dára tá à ń ṣe fún ara ni bí idọ́ bí nọ́ọ̀sì tí wọ́n ti ń ṣe ni tó wá gbìyànjú gbìyànjú kára rẹ̀ padà bí ẹ̀kú yóò kala bẹ́ẹ̀ bá kú ní bèbè yìí wà láti ìlú wa bẹ́ẹ̀ bá kú ní bíbí à tẹ̀lé jù náà wà pé kò jẹ́ kíkẹ́ wá yọ àgbà yóò gbọ́ bàbá àwọn ọ̀dọ̀ máa tó wà sí fún ọkùnrin gbọ́ tí máa ń ṣe ní gbogbo táyé parẹ́ àdáńtọ́ lọ máa ń tó wà sí fún àmàdà lọ́dún mẹ́ ẹni wá kí ni wọ́n wá gbọ́ kí ló kí ni ó dùn wọn lẹ̀ wọ́n ti lọ máa dìjà náà wà àyíká ti para náà mọ̀ àdìsí àlejò láti sọ adé nílá báyìí kálukú máa ń lùgbò sí wọn ni wọ́n lọ́nu sọ̀rọ̀ lọ́hùn àlè wàsánná anábì ni ọmọ ẹ̀dẹ́ ìyẹn bákan méjì ni wọ́n inú kó jẹ́ sí pé ìfẹ́ mọ̀bẹ̀tẹ̀rẹ̀ àwọn ìsàrọ̀ àmì ẹ̀ nínú kó lọ sinmi àbí kí àwọn èèyàn sinmi fún àwọn bí ó ṣe fún àwọn gẹ́ ìtànàbí ìgbàna lọ tó bá pé ẹni eré ní ẹni yẹn lọ sinmi ni pápẹ́ lórí gbogbo ẹni tó bá pé dáadáa ó lọ sí ní àríkì àwọn ènìyàn kọ́lá tó máa ti fẹ́ ẹgbẹ́ tó máa tó fi tẹ́tí láyé ń gbé àpáta ni ó ti kú báyìí lórí dáadáa wà láwọn ọlọ́ sí inú tó máa ní kọ́lá ń ṣe tó ṣe fún wa àbí àmì o àmọ́ àbí àti wọn máa ti lẹ́kọ̀ọ́ ni ikú máa ń jẹ́ sí fáwọn kan bàtà àwọn sáà kan bá kú àwọn àwọn ẹ̀dá ọlọ́run sinmi ni orí àgbá kò sí wá pé bàríkà àwọn ẹ̀dá ọlọ́run sinmi látara burú ọkùnrin yìí bí oúnjẹ bíà náà ni bí ah, oúnjẹ bíà tó ní agbára bá kú ah, ó ti fún àwọn ó ti fáwọn ẹ̀sìn ó ń fáwọn ẹ̀sìn náà ní ìsinmi kí ni àpèsè wa kú nìsín ẹgbẹ́ fún wa nísìnyí ni pé káàmù ẹ̀yẹ̀ fókú ó fún wa nísìnyí pé ibi tá à ń lọ òní jágbẹ́rẹ́ bọ̀rọ̀ abájẹ́pá lónìí gba ẹ̀rọ ó sì káàkiri sí abáyé sọ nísìnyí à ní ìtẹ̀lé ìsọmọ́ káyé ọ̀rọ̀ nìkan abẹ́ mọ́ nínú àwọ̀ wípé ń bá ti ń sọ àfáàtúnà yìí ó sọ lé àbá táwọn kan bá ti ń sọ àwọn máa ń dákẹ́ ni gbogbo ọlá máa sọ àwọn tí wọ́n sọ padà gbọ́ ètò tó bá wá pín náà lọ kí bí wọ́n náà sí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ sọ́láàbù àwọn sọ́láàbù lè sí bẹ́ẹ̀ àwọn sọ́láàbù bí àfà làwọn náà bí àwọn sàádẹ́lẹ̀ máa ń gbára ìfẹ́ tí mo pẹ́pẹ́ ìyẹn wọ́n gbà pé ìyẹn lè kọ àyà Qur'an àbáwọn àbùkárù kan tẹ́ hàn tẹ́ wá wé gẹ́gẹ́ mọ́ létí àyẹn tẹ́ wá tó mọ́ mọ́ lọ́rùn àrínú àwọn sàábì àdébà Muhammad sallallahu alaihi wasallam ó yàn tó ń ṣe àlébẹ́ tìṣe bí àwọn ọmọ ìlú àwọn àwọn Aisha wọ́n gbà pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé alùpùpù lè gbà bẹ́ẹ̀ ṣe dá àrínú àwọn àfáà tó ń lọ sọ́dọ̀ Bẹ̀tí bẹ̀tí bẹ̀tí bá gbàgbé wá sọ̀rọ̀ kan tó tú àdìsí lọ́ba kan. Tábà rí ẹlòmíì tó kú mí ní táà máa ń ṣe ń bẹ̀ ni pé àwa wo ọ̀rọ̀ ọ̀rọ̀ sàlà mẹ́bí sọ̀kan. Ẹgbẹ́ fún alápẹ̀rẹ̀ kan. Ibi tí kú kẹ́yàn kan kan síbà yẹn ni àwọn sábà tó méjì lérí ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn sálàkù tó wọlé yàn sàábà àwọn àtọ́sí méjì. Àwọn kan ní ìyẹn lè hàn án. Ìyá àwọn ọmọ tó lè fi wọn lè torí pé àwọn àkárì ó máa ń dá gbogbo ìwádìí abúlé àlùjẹ nípa òkú yìí ni. àtọwọ kọlẹtì nísìnyí á fi àdé àtàtọwọ kọlẹtì ọmọ kékeré tó ń bọ ọjọ́ ìsìn kan tó kẹwọn jáàmù àlùjẹ náà àbí kó wá lọ tó ń di àlùjẹ mọ́lẹ̀ tó ń yàgbẹ́ di àbí kò ní fọlé sí kẹ́kẹ́ ìyá wọlé ní. kí ni àwọn ọ̀dọ́ ìsìn kẹfẹ́ lóde ní àkàrà tó ní àwọn ọ̀sẹ̀ ní ojú ká mú lóṣù àbí ọ̀rọ̀ ló wá wọ́n ní tè bí àwọn ọmọ tó ṣe ń bẹ láti tàmẹ́bì náà sálẹ̀bí wá gbàgbé láti sáyẹ̀nì tó ń tẹ̀sí wọn ni sálẹ̀bí gbàgbé ní sálẹ̀bí gbàgbé tó ń tẹ̀sí wọn àwọn ọmọ tó ṣe àtàrí ni kí ni àlẹ́bí máa ń ṣe àlẹ́bí máa ń ṣe pírẹ́yà sáwọn ọmọ tó ṣe láàrẹ̀ nígbà tó ṣe láàárọ̀ àbẹ̀bí ti lálẹ́ ó ti kọ́ báyọ̀ bíríkì ẹ ti lẹ́yìn okùnmọ́ rẹ̀ òun dùkà bí kálímẹ́tì gbogbo ọdún tí wọ́n ń dàbí ènìyàn tí ó tó àtẹ̀lẹ̀ tí ọ táwọn ìdí sọ́dọ̀ lẹ́yà tí wọ́n fi ọ̀sẹ̀ ẹ̀ka àti látàkà ní ìjẹ̀dọ́kọ̀ tí ọlá ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí tó mẹ́. ó ti kọ́ ó ti kọ́ bá everything ìtàlẹ́ mi máa ń ṣe lò ìtàlẹ́ àwọn olóṣèlú jẹ̀mọ́. ẹ tí ìtàlẹ́ sọ̀kọ́ tì mí pé ààyè hàn. nígbà máa ń ṣe nìyẹn nígbà yàtọ̀ ìtàbòsí kò sí ẹni kàtẹ́lẹ̀ ní àyí ìgbó pàtó ọkọ̀ tó ń tóbi láwọn àfáàmù ọlẹ́ kàyí lè gbá tó ń tọkọ kàmù tọ́gbàdà kàmí ìṣẹ́ ọdún lórí ẹ̀ ọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tó wùlẹ̀ ẹ̀ka ìṣorí mi ni. wọ́n sọ wọn àfáà sílẹ̀ tó ti lẹ́bẹ̀. bẹ̀tà fún àwọn ìṣẹ́ ní ọ̀rọ̀ mímọ̀ wùlọ̀ ọ̀tá àlà lórí jẹ́ kàwá bí wọ́n bá fẹ́ mọ̀ bá ṣe ń bẹ́rẹ̀ ń bíbí àlè yáyé kí wọ́n ní ìṣẹ́yà tẹ́lẹ̀ kọ́mọ́ta. èmi ò tíyẹ̀ sí ìṣe ìṣe ìṣe ń bíbí àti ìṣe ìṣe ìyá ọ̀bá lè láyé. gbogbo àwọn olùgbìyànjú wa fún ọmọ tó ń tààrà wọ́n mọ̀ pé wọ́n máa fi orin wọ́n á fi da pẹ̀sì irú orin náà inú ẹni ìdílé àgbà wọ́n máa fẹ́ ka orin fún náà wọ́n lè ní sí olóbi dèjì tó ti ṣe ìdàkàdà fún ìgbọ̀n náà bó ti kọ́rọ̀ ní ìkọ̀ fún ìgbà fẹ́ rọ́bì níbi ẹ̀rọ orin lé méjì ọmọ rẹ̀ ni pé òfin tó máa bẹ̀ ni pé irú kọ́ irú báhárù tó wá lò ìyẹn náà gbọ́dọ̀ lò ṣẹ̀fẹ̀ bọ́dún tí wọ́n ti na ọlọ́lẹ́pẹ̀ yìí wọ́n fi sọ ní jọ sẹ́nìkan wá ìdí ẹnìkan wá ń bẹ nínú àwọn tó máa ń dà lójú tó yà ní bíbí àti tó ní agbára gan kú inú ibi ni jọ òkú ẹ afáàfin afáàfin ó súnmọ́ tí mo sọ ní ibi ni mo káwọn náà mú ẹ̀ka kánú pẹ̀lú àdìjà ní inú àwọn tí wọ́n ń gbé ìsìn yáyé látara ẹ̀sìn ọlọ́ba ó bẹ̀ fáyé lẹ̀ ìwọ̀n kí ni ní kí lóòdù ń tẹ́lẹ̀ ìjọkùsọ nù ẹ̀yẹ̀ tó lé wọn ká lọ kí wọn wọn á lọ kí àwọn ilé wọn wọn náà kọ́ débẹ̀ wọn náà ẹ̀tẹ̀lẹ́ o ẹ̀kú rọ́jú o bẹ́ẹ̀ bá ní pọ́blẹ́mù ẹ̀yin ọmọ ìyàwó àwa dóńgbò ní òbí nìkan yóò èèyàn mélòó nu wa táǹkì ránṣẹ́ làtúyà lónìí lónìí sílẹ̀ fún ní bíbíà ṣé ṣé àwọn tó gbọ́rọ̀ wa lórí social media tí a dúpẹ́ o tí a bá kú wọ́n wà lọ bá àwọn ilé rẹ̀ fẹ́jọ́ ara lọ́wọ́ kó ní ètò wọn àti wá rí ọ̀rọ̀ méjì ní sìn mo kí ti àpá kan rè náà fẹ́ lápò wá bí kí ní àìdùnnú kódà wọn lè bá wọn fi ìtẹ́sẹ̀ ìtàkì yá ìdánikẹ́gbọ̀n ní ilé ìpínlẹ̀ àtìwọ́ ẹ̀bẹ̀ ọ̀pá wọn kẹ́gbọ̀n ẹ̀bẹ̀ bá wọn àwọn àwọn àkọ́tẹ́lẹ́ wọn dúró níbi ilé àfáà ní gbogbo wọn ẹ̀rọ àwọn èkó èwọ ọ̀rọ̀ ọ̀dẹ́bì ní ṣọ̀pọ̀tù gbogbo ohun ètò àbíyà nípa pé ìtàkùn sálàfù jẹ́ síbẹ̀ èèyàn ní sálàfù wọ́n lọ mẹ́jọ fún ọjọ́ kan ó jòkó nínú ọ̀sà mẹ́bí tó bá gbé kùnú kọjá ànábi olùdè súnmọ̀ kan tó rí wọn kọ́ àbòkè mọ́tò ń gbé kọjá bá kó jù kọjá ẹ̀mẹ̀dì báyìí àmọ́ ní ìgbésẹ̀ wọ́n sọ àlejò máa ń ṣe dẹ́pọ̀ lábò kọjá àmọ́ wọn ò tí ì rí kan gbòkú gbèsè rí kọjá rí gbogbo tí wọ́n kó kó kọjá kálẹ̀ máa ń ṣe òkú tí wọ́n jẹ́ òkú mùsùlùmí ni ó wá dúró kan wá gbé òkú gbèsè rí kọjá àlejò kó dìde àwọn sábà wá dìde tiwọn àlejò ọ̀dọ́ kú òkú mi sáájọ́ bí ẹni bá àlejò wá sọ tó tí wọ́n ti ṣe ìṣẹ̀lẹ̀ wá sọ nígbà táwọn ẹgbẹ́ gidi bó fún ìyàwó bí táwọn mùsùlùmí tó gbé gidi à àwọn afáàjì òṣèlú àti ẹ̀sọ̀ yìí gan wọ́n mọ rí àwọn mùsùlùmí gidi à wọ́n mọ rí wọn tẹ́lẹ̀ tó kẹ́yìn ìyẹn àwọn àwọn bá ń àwọn ọ̀sẹ̀ bàbá ya ń lówó bàbá ya ọjà mi lẹ́nu wọn ẹ bá kọ̀ọ̀kan fún wọn onídàgbà yẹn rẹ̀ kí wọ́n lọ sí fún wọn. ṣé abúlé ìrìn máa sọ nígbà tó ní ọmọ tó ní fóònù ló gbé tí wọ́n ṣe kúkúrú sí kí ń sọ dáadáa wọn kí ń sọ dáadáa wọn táwọn àbúkà ṣe dáadáa àwọn eléyìí tó ń sọ mo ti lọ yọrí. àlùfáà tó lọ fọ́ adìyẹ́gbẹ́lẹ́ wà

gbogbo àdúgbò àwọn àdúgbò ẹ̀kọ́já lọ àdúgbò ẹ̀kọ́já lọ bọ̀tà bẹ́ẹ̀ bá kọ̀rẹ́tì wa ọba ìpínlẹ̀ nítorí tèmi náà nù nítorí tèmi ẹ̀sìnlẹ̀sì náà nìyẹn ní ẹ̀rẹ́ tí lè fi wá àti ọmọ ètò ìpínlẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó ń tún bẹ̀rẹ̀ tó wà sí ìlú mọ́tò ìyẹn lọ ẹmọ́ tó wà sí ìyẹn tó tàgbàlagbà wọn àgbàlagbà ti rí o òun ló mọ bí ẹ̀rọ ní o kò ní kọtí gbogbo ìgbà nílẹ̀ kan náà o ti lé ìlú mọ̀tẹ́ ni wọ́n o àwọn àbájì ní ẹ̀sìnlẹ̀sì àti ẹgbẹ́ jẹ́ ọkùnrin yìí àìrí màá ní ẹ ẹ ṣe ẹ ṣe ṣe bẹ́ẹ̀ ẹ̀rú bá lẹ́nu ẹ̀rú bá lẹ́nu jẹ́ ìjẹ́ o. wọ́n wá ní inú kìnìyà bí kéèyàn lọ àwọn ìlú kó ìlú yẹn bèkè ìlú àmẹ́ gbọ́n bèkè ìlú yẹn. táwọn tó ń yà wá lọ síbi ìwé báwọn kankan ní ṣe lónìí náà lọ báwọn ṣẹ́ẹ̀kì kan tí wọ́n kọ́ fàdé gbogbo àwọn yẹn tí mùsùlùmí súkìsì ni wọ́n. ẹ jẹ́ kìí sìn ara wọn súnkì wọ́n kà lọ sí wọ́n ti di wọ́n á sọ gbogbo jọ́ọ̀tì yẹn di

inú ní ọ̀rọ̀ pé ẹ̀sìn wọn lọ ẹ má sọ fún ẹjẹ́ kọ́ máa tuntun wọn lọ inú ọ̀rọ̀ yẹn ni pọ́fẹ́sọ̀ kàfíìlì sọ fáwọn ẹ̀rọ sáàdì wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n á sọ lórí ẹgbẹ́ mi ẹgbẹ́ wọn gbà ètò kàfíìlì yẹn wọ́n ṣe ní ìdíjà wọn yẹn wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́ọ̀lẹ̀ àwọn kẹ́kẹ́ wọ́n ṣe yẹn wọ́n á sọ lórí ẹgbẹ́ mi àtẹnibáyì àtẹnibáyì àtẹnibáyi àdìgbò ìjọba yìí bẹ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n láwọn dáadáa tọ́ba débi káńpọ̀ ìdílé ọ̀gá sọ yóò ní ìjà náà di fẹ́ẹ́sì yóò ní ìjà náà di fẹ́ẹ́sì so àwọn ọmọ tuntun sọ ọ̀gá bọ̀tí tó bá ti dá yóò ní káńpọ̀ ọ̀sọ́ so kí là ń sọ ilé ẹ̀rọ wọn yọ wọn sọ wọn di wọn mú wọn kó nínú kúfúrú wọn wá sọ wọn di àlùmọ́sílímù àlùmọ́sẹ̀lẹ̀ wọn wá sọ wọn di mùsùlùmí onídídíà ó ní ìtumọ̀ lọ́tọ̀ ní ìdílé kẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ṣe bíbí à lè fi yéjì sí rí láíláí ásà mẹ́jì alẹ́ lè mùsùlùmí náà láíláí kò sí kíra wọn. àtẹ̀wọ̀n ń bá ìjà náà ní o à ń bá ìjà ìjà náà ń bá ìjà ìjà kẹ́ di súnmọ̀ ni. nínú ìrìnàjò náà ìwọ́n ní bẹ̀rù ti ṣe ti ṣe tí ò dáa àti sáré tí ń sọ tí ò bá mẹ́rẹ́kì kọ́ọ̀dù tí àwọn ẹni sáré gbé sílẹ̀ ó lè wà ní jẹ́nàbá ọlọ́run gbogbo tó ọ̀fẹ́ ìjàpọ̀ polisi náà ló fi rí bẹ́ẹ̀. ṣé wọ́n wọ́n tó gbé esu náà tó gbé tó áàtù ọlọ́run lè fi dédé báwọn lò ó sì fi alẹ́ báwọn lò ọ̀rọ̀ náà ni kò sé gbogbo ní. mẹ́tọ̀ lóòótọ́ alóòtú náà ni wọ́n ti gbìyànjú àmọ́ ọmọ tuntun báyìí ẹni ẹ̀sẹ̀ tó ń sìn yìí ọ̀ lọ́jọ́ náà náà padà síláàbù náà padà ó fi ọlá ó fi dédé bọ́ọ̀lù ọ̀nà ó sì nílé èyí ó lè fi dáyà lò kò kú lẹ́bí ìgbà míì tí wọ́n fi nílẹ̀ yóò ṣe nǹkan ní nǹkan ẹni wọ́n ṣe nǹkan ní ìgbà míì táyọ̀ ní takún wọ́n yóò jẹ́ lọ́wọ́ púpọ̀ bí àwọn tí wọ́n ṣe fún nǹkan fún dábàá kí ẹni tó ṣe gbèsè rí gbèsè rí ọlọ́run lọ́fun lóúnjẹ gbèsè rí hánrán lọ́fun lóúnjẹ pé oúnjẹ tó fún jẹ́ lórí tó gbẹ́ ẹ̀rọ ọlọ́gbà mo sì sáàmù rẹ̀ ó wà lójẹ́ náà pàtàkì ọlọ́gbà jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn yàn lọ kò túmọ̀ pé gbogbo àtàkùtà nǹkan fún ìlú àyè náà ìwé tí a fẹ́ àìkó ìlú ayé kẹ́ ti aburú yẹn lẹ̀ náà ni òun ló sì fi ẹ̀yìn náà ló sì fi àwa náà a tún mọ̀ sọ ní nǹkan tí ó ti ta mọ̀ sọ islam wà lórí ibi Saudi Arabia islam wà lórí ibi tó ti ń gbogbo ẹ̀yàn àfa ayẹkẹ́ ńlá kó wá dojú wọn mọ̀sán òkun ní Nàìjíríà tẹ́tẹ́ àwọn olówó ní ẹ̀dẹ́kọ̀ àwọn ààrẹ yìí ẹ̀ tẹ́tẹ́ mọ́lá tó fún ní ní báyìí tìlùmọ́ ni àgbẹ̀yìn ó ti wà àwọn afọ òfin máa kà àwọn ẹ̀jẹ̀ mọ́ nígbà táwọn afọ òfin fún ọmọdé ń kà àwọn ẹ̀jẹ̀ wọn ó ti ń gba yín ọlọ́run sọ̀mọ̀nà wa níta lánàá wà àti káàkiri lánàá nínú àwọn ẹ̀fọ́ tá a kọ́ bẹ́ẹ̀ òun náà fún ilé ẹ̀jẹ̀ àtúntò lónìí ìtẹ̀lé àti àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ti pàtàkì tó kọ́dọ̀ náà ní bẹ́ẹ̀ bá ń ṣe ìfànfà láàrin ara yín òun ti bẹ́ẹ̀ náà ẹ dá padà sí àmẹ́bí náà ni. òun náà ní kọ́dọ̀ kọ́dọ̀ yóò fún yín. Náà. Ẹ̀rọ kan ń lọ sí ìgbòho ìgbòho ìgbòho ìgbòho يوليه الآخر ذلك خير wọ́n ní àmà tẹ̀láti ànábì àmà dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ànábì tó bá yẹn díẹ̀ kọ́lá bí òfin láyé mọ́ àbúdá àmà lọ sàárè rẹ̀ ní àlọ́ sàárè rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bẹ lákọọ́lẹ̀ ìyẹn kódà nǹkan báyìí ṣẹlẹ̀ níjọ́ kan ìtánẹ́ẹ̀tì sọ rèé o tó bá jẹ́ kí ìyàtọ̀ sí ń bẹ lọ́wọ́ rẹ tí wò rí nǹkan mi sọ tó lè mú wá lọ́rọ̀ ànábì tó takò ọ̀rọ̀ nù mọ́mọ́ ọ̀rọ̀ mọ́rí wa o ìwọ́n ló sọ̀rọ̀ ń jà ní báyìí ní mú tẹ̀lé nà ọ́ sọ̀rọ̀ ń jà ní. òfin lẹ̀ pé ẹni gbàgbọ́ àríkánù onímọ̀nù mẹ́ta òkè sára yín torí ẹgbẹ́ wọn bá gbọ́ ẹ sì gba kálíkà máa ń bẹ kẹ́ jẹ́ sí ìròyìn ẹ̀yìn. ìfẹ́ láti ọlọ́run ìfẹ́ láti ànábì ní gbá sí máa ń bá ń fà padà láàárín ayé fẹ́ dákà sọ́dọ̀ ànábì òun ló sọ pé ẹ mọ̀ tó bá jẹ́ àlìkíámọ̀ ẹ kúrò. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa òru àlìkíámọ̀ mọ́ àwọn àfa àpẹẹrẹ kan máa ṣe wá sí kádàrá fáwọn èèyàn pé ìpín rẹ kò lè sí lọ́dọ̀ sí ẹ ìpín sí ẹ ní wá bá mi àjọbẹ̀ tí wọ́n mọ́ lónìí kí ẹ pé fáwọn ọ̀rọ̀ à ń sọ àdókùn yẹn lápò àwọn àdókùn yẹn lápò. nítorí fa à ń sọ àdókùn yẹn lápò àtàdókùn yẹn lápò bàbá tí wọ́n ń sọ àdókùn lápò ẹni pé bàbá aláàbò tó sọ àkójú lápò àwọn ẹni pé àwọn tó bá jí àwọn èèyàn kí ni wọ́n lé ra wọn ni àwọn tó bá jí bàbá tí wọ́n sọ àdó sí lápò òun ni wọ́n sì wá sí ìyàkó wá sí wà sí ìyàwó wọn ṣé ọfẹ́ máa fọ́ ó wá sí nínú ọ̀run lórí ìdíwà lọ́nu ọ̀dà àrùbá ilẹ̀ ìyàmù kúlò jẹ́ nìkan dòní ìṣèlú jẹ́ ó gbàgbé sí lápò lótọ́ ni o òun ni o ẹsìn ẹ̀dá tó lọ bá dáa òun ni ìṣèlú jáde pé ìṣàdó sí lápò wọ́n sì tó wá lè búra àdó ni wọ́n yanjú ìṣàdó sí lápò ìdáhàfẹ́ gbọ́nù nígbà tó jẹ́ àfa àdó nígbà náà wọ́n kọ́ àwọn àtìkò tó ẹ̀kọ́ náà ń sàánú ọlọ́run ti sàánú àwọn ìyàlẹ́ yìí ọjọ́ sí o àti ọkọ̀ tó tìrì fún yín o èdè náà sọ ojúmọ́ ni o wà láwọn ọkọ̀ tó tìrì fún yín pé ẹ ráfà àbá tẹ̀lé àtẹ́nà àfà yọ ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ìmọ̀ tó tó wọ́n yàwó àwọn àbá jẹ́ àwọn gba wọ́n gba ẹgbẹ́ pẹ̀lú àwọn èèyàn lẹ̀ Yorùbá wọ́n á gbé pẹ̀lú àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin ọmọ tí wọ́n ẹ̀yin wá padà lọ sílẹ̀ Yorùbá mi àwọn ẹgbẹ́ wọn lọ́wọ́ àwọn èlò òun ni wọ́n fi ṣètì láàmù a àtànkàn o ẹ̀dá kẹta jí ẹ̀yin ẹ̀dá kẹta náà ẹ̀ sì máa fàtẹ́kẹ̀ ní o ẹ̀yin náà fàtẹ́kẹ̀ ní àwọn àfáà tẹ̀ ń tẹ̀ ní àgbémọ́ àgbémọ́ sọ

wọ́n wá padà wájọ wa tán lóbi command wọ́n wo gbogbo ẹ̀ pé ah, wọn ò rí i pé àwọn wọn jókòó ní kàlọ́kọ̀ àwọn afárí ah, ah, ló yàtọ̀ sáwà náà òun tí a ní kìlì kan kọ́lá pé àlejò àdúrà ní sábà máa ń dèrò nígbà dáa nù wọ́n á pè wọ́n náà ẹ̀sìn ẹ̀dá ọ̀ tó bá lọ gbìyànjú tó bá tíráì tẹ̀yìn nǹkan méjì tó lẹ gbogbo ìlú ìdáná wọ̀nyí gbogbo ayé gbogbo nǹkan méjì náà ló kàn bá kókó ẹ̀jẹ̀ àmẹ́sìn ní dáadáa o ẹni wọn á fi ti ara yín ẹni wọn á àmọ́ ẹ̀yìn ọ̀gá lè fi ẹ̀bá ń sọ̀rọ̀ ẹ̀yọ́ pò. àwọn apá àti sí ẹgbẹ̀ pínlẹ̀ àti gbòógì ọba ti rí sí òjijì ọkọ bẹ́ẹ̀ èmi ò ní bí wàdà máa láìpù ní àti láìpù bàbá kan ló torí ẹ̀ ìṣègùn ẹ̀ ní kí àdúrà tó ti tètè kan pé àfẹ́wájú lágbo méjì òní fojú kan àwọn òbí àwọn òní pé ẹ̀sìn kẹ́kọ́ kẹ́kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn báyìí kẹ́kọ́ kò sí nípa ìgbé ẹ̀yìn ọmọ ọmọ rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ náà mọ́ ẹ̀rọ ìfẹ́ mẹ́ta àti ìdí náà sílẹ̀ ni ó ń gbẹ́gbẹ́ ní ọ̀kadà lékè kò sọ́nà ọ̀rẹ́ dákì ó ń gbẹ́gbẹ́ ní ọ̀kadà lékè kọ́nà kó wà wá sí ọ̀wọ́ kan náà gbọ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀lẹ́gbẹ́ láti sí náà ọwọ́ sọ̀tù sí ni wọ́n lè gbẹ́ ní ìfẹ́ wọ́n fún fún ẹ̀yìn wọ́n bá sì rí ọwá ti gbé lórí wọ́n lè pọ́blẹ́mù mọ́jà kàn ọ́ wọ́n rí àwọn fóònù ọ̀lẹ́ tó ti jọ ohun táwọn ènìyàn ti wájú mọ́ ní ẹ̀sìn lẹ́jà rí ọmọ bá fi ń lọ ọmọ ilé ilé ti ń wọ kíríkírí ẹni ti lẹ́jà ìyá ìyára mọ́ àwọn ń pè kí wọ́n máa ń dáyà fún ẹ̀yà ti jẹ̀ lákàyè ọ̀lẹ́kẹ̀ ẹ̀sìn ti ń lọ ìyá ìjìnlẹ̀ ti ń mú gbogbo àjẹ́ ti ń fi kọ́ọ̀tù

والله تعالى ونبوة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك